àwọn àlàyé tí ó ti ṣíwájú wípé táwọn náà bá wọlé sí ìdí ọlọ́wọ́ rẹ̀ fún àlàyé Muhammad sallallahu alaihi wasallam wípé kó máa wá àforíjì lẹ́yìn ìgbà tó máa foríjì tán ó gba ìrònú tó tó jẹlẹ̀ o. ọlọ́run sọ fún àlàyé pé wọ́sán bẹ̀rẹ̀ bìhámdà wọlé kọ́wọ́ ọ̀dọ̀ sí òun. ọlọ́run sọ òkú ní máa pò bẹ̀rẹ̀ فكثر من كل أنا نقول لك يغفر له ما تقدم من ذنبه àwọn àti wípé ìtumọ̀ rẹ̀ wípé kò sí bí aláàbò lè ṣe tó tó lè ṣe dédé orí tó lọ́wọ́ jù lọ. àwọn èyí tí ó mọ ayẹyẹ dandan kó wá borí níbẹ̀. àwọn oore tó ní lórí ìmọ̀ ìgbàlódé tó ní wá tó báyìí àti ká náà ní wá orí níbẹ̀ tó lọ́ borí níbẹ̀ ìdúpẹ́ orí látàrí ìbẹ̀rẹ̀ yóò pọ̀ láàyè gidigan bí ìṣe díẹ̀ nínú ìṣe tí àwọn àmà gbogbo ẹni wá sí ìmọ̀ pàtàkì tí a fẹ́ lọ bá nígbà tá a bá kúrò sí ìgbà yẹn àwa tí a pàṣẹ mọ́ra pé a nígbàgbọ́ tọ́lọ́ wọn lọ sí alẹ́ bí kì í sinú náà àwọn tó nígbàgbọ́ nígbà tó pa àwọn àwọn tá a pàpẹ mọ́ra rẹ̀ gbogbo akọ́lọ́gbọ́tà ìkàtà fẹ́ lọ báyìí lẹ́yìn gbàtà bá kúrò nígbà àbùkátà tó pé káwá àforíjì ọlọ́run bá gbà àbí ọlọ́run bá gbà kó lọ́wọ́ tó kó ó jẹ́ kó rọ̀ wá lọ́wọ́ kó jẹ́ kó pọ̀ nínú ìṣesí wa lálàáwá kó jẹ́ kó pọ̀ nínú ìṣesí wa láti máa wá àforíjì ìlú wa. الإمام النووي رحمه الله bí ìmọ̀mù náà ṣe dàgbé nínú àwọn nǹkan tí ọlọ́run bá fi ṣàánú lọ́rùn náà táwọn ọmọ ìgbà ṣàánú náà ẹ tó bá kà nípa tó bá pọ̀ lọ́rùn náà rẹ̀ wáyé ọ̀rọ̀ yóò máa dúwà ní bọ́lá tuntun náà tó bá pọ̀ kó rọrùn tó bá pọ̀ náà wọ́n ṣe wáyé tó jẹ́ wípé àwọn tí wọ́n àti ní mọ́tò ààbò wọn. ثم بدوي المولى ويحيى البر ليدا إليدا فقال يحيى البرد أو أفا وبو إبادة يجب أن يرى إذا خير من كيبيا ما هو أبوين أفا إبادة إذا ما شام كبيرو جوالا كبير مبنى وين شام ولكن أقنصو بالنسبة إليه شام olórí kọ́ńtà pọ̀jù kún lówó wọ́n ṣe nǹkan fún àgbàlagbà olórí ọ̀rọ̀ wọ́n ṣe nǹkan tó jẹ́ pé agbára àgbàlagbà ní ọ̀gá sọ̀rọ̀ máa ń bá wọlé abẹ́rẹ́ wọn àgbàlagbà wọn àti àyẹ̀wò kí á lè lè lọ́wọ́. وأجل فاضل وإمام النووي رحمه الله nínú àwọn ìwádìí tó nínú kíra àwọn kìtàbù àkàrà ìgbà tí wọ́n parí rẹ̀ níbi parí báyìí wọ́n ṣe bá wò alimọ́síọ̀ alísìfọ́ àwọn àwọn náà wàá sọ pé àwọn ọmọ mi fi síbẹ̀ yẹn kọ́lọ̀ ń lè bá parí ayé ayé àwọn afọ́ àwọn aláìmọ́síọ̀ oṣù díẹ̀ nígbà tó parí kíra yẹn kíra tí wọn kọ káyìn náà ní ìtàbọlà ọ̀tá jọ́sì mọ̀ lẹ́yìn mọ̀nà jẹ́ ká wá wò ó jọmọ́ ìjókòó wa yìí iṣẹ́ láti fi àfihàn ìmọ̀ abẹ́lọ́ kó tún àníyàn wá síbi rẹ̀ ó náà jẹ́ kákan lè fi wàrà wa láǹfààní bágbára wa wá ṣe mọ̀ wa mọ̀ ọlọ́run tá a mọ̀ dé ní ìsìn máa ń tọ̀ ẹ̀ ìtagbára wa mọ̀ ìjà ṣọ̀rọ̀ wa ara pé mi kìí ṣe oṣù tó tóbi ń bẹ̀ jẹ́ pé dandan ní ká máa ti bẹ̀rẹ̀ òun náà ní pé tá a gba ìjókòó wa à ń padà ìjókòó láwọn àbòbí tí ó sábà ní bẹ̀ àti sábà ní ẹ̀ṣọ́ ẹ̀ ṣe é máa rà ẹ pẹ̀lẹ́. à ń jókòó ìjókòó kan sábà ní bẹ̀ àwọn èèyàn wọ́n ti àwọn ìjọba nínú ìsúlẹ̀ ìwọ̀n ìlànà. اصول الكتاب فرع الدين والله كذا تقولي ممكن في الجمله استعباد فكان هذه الامور اما ان الامور قد اشتبهت عليهم وجد الله ابي تعمد تعمل عليه يوقف على مخرجها tí a bá ṣe mistake tó bá ti sọ̀rọ̀ òbí ni àmọ́ tá a mọ́ kí a tá a mọ́ dáa kí a bẹ ẹ̀kọ́ àwọn ní àpè hé àgàkọ́fà kó àwa láàfin wa padà tó bá sọ bẹ́ẹ̀ lọ. ayé àwọn ọmọ ẹni àìmọ́ yẹn ká tó yẹ gbọ́dọ̀ tọ́lé ta ṣùgbọ́n tá a ní àwọn ẹ̀yọ́ máa ṣe yẹn tá a tó pé gbogbo ẹni tó bá jẹ́ náà tẹ̀ á ní àti fún ma gbọ́dọ̀ dákẹ́ ẹni tó bá jẹ́ náà tẹ̀ fún ma gbọ́dọ̀ dákẹ́ àfikún náà kódà ní ìsinmi ẹ̀yẹ ní wọ́n ti mọ̀ mú mi tó ṣùgbọ́n ìtàn ọ̀kà ọlọ́wà ti rìn dé fọ́tìṣọ́. so báàdà ìní báàdà ìní ìjọ tí gbogbo àwọn nǹkan yóò ti ń lẹ̀mọ́ nǹkan ní owó àgbà náà ní ṣètò ìjù wa lẹ́yìn. so kódà àkùnjú pẹ̀lú náà pé ètò ìyẹn kéwò ní kí sọ̀rọ̀. أفرأيت من اتخذ إلهه كل الله بالعين وعبد الله الله على علم طرفات على علم على أنه عالم على على علم عنده سبحانه وتعالى يا الله ما يصوم ẹnu gbogbo ọmọ lórí ìlú àbọ̀ náà ó ń lágbára rẹ̀ mọ́tà ìmọ̀ rẹ̀ ń tẹ̀lé ọmọ tó ń tó pàtàkì síra ni wọ́n ní ọ̀rọ̀ jáde lágbàá ìṣe tó ń tọ́ka sí ẹ̀ náà àwọn kàtọ́rọ̀ sáà nínú mọ̀ àti lépe níbi tó rí rẹ̀ làwọn jẹ́ pẹ́sìn ẹ̀sìn ló tún wá délé rẹ̀ gbogbo ń dáwà kọ́ báwọ́ báyìí fún fún alẹ́ bẹ́ẹ̀ gbogbo ń dáwà kó papọ̀ lẹ́sìn ní ìta gbogbo à lágbájá mọ́láhì àmàdo máa fáfù lágbájá ẹ̀sìn ní àkókò fún alẹ́ bẹ́ẹ̀. but gẹ́gẹ́ bí èèyàn àti irú nípa akọ́kọ́ lòdì tó ṣẹlẹ̀ sáwọn àpá àti point ọkàn ìyẹn ti máa ń gbà yìí. قال عبد الله بن مبارك إن للعلم تبيانا أقبيان المال ìmọ̀ wọ̀nyàn bí owó ni wọ́n ń gbọ́yàn tó bá wà lọ́wọ́ yàn ní àmì nǹka òkúté rẹ̀ ni òkúté ẹgbẹ́ fún látọ̀rẹ́ rẹ̀ ni. àwọn ìgbà wà tó yẹ pé sánáyé ẹ̀yẹ ìyẹn lẹ̀ ìyẹn lè dákẹ́ pé àní ní tẹ́lẹ̀ àwọn ọkọ̀ kan wà tí wọ́n bá ilé wà ń bẹ̀ láyé fún olè ẹ̀yẹ ìyẹn pé ìdákẹ́ ìgbà yẹn ni ó sọ pé ṣòwò mẹ́tò ń bá sọ̀rọ̀ kò sí nǹkan tẹ́ ń bá sọ̀rọ̀ ìdí àpọ̀ ju àwọn nǹkan pàtó kan lọ ipò àti tani lọ́wọ́ kò sí ìwọ tí yẹn bá yẹn náwó síra rẹ̀ láti ṣòwò mẹ́tò ń bá sọ̀rọ̀ kò sí bí náwó síbẹ̀ tẹ́lẹ̀ yóò rọ̀ lọ́wọ́ pé ah, ó ní ipò kan àbólówó kò sí yóò rọ̀ lọ́wọ́ lórí kìí gbóyè ó padà ní ìtọ́wà pé á bẹ́ẹ̀ tó wọ́n yé tiẹ̀ ó tóbi ní sọ́dún orí orílẹ̀-èdè ìṣòro ìyẹn ti sọ ọ́ ìyẹn ti ní bá a pa àti ẹ̀kọ́ ní mẹ́rin nígbà tó ti ní ìlànà pàtàkì tó ń sọ pé mo ní òye ayé ìlú ní owó. àwọn nǹkan wọ̀nyí abdullahi bin mubarak wa ni inna lil mali tughyan tasbiyan inna lil ilmi tughyan tasbiyan al mal gẹ́gẹ́ bí owó jọ á ní ìmọ̀ máa ń jìyàn bẹ́ẹ̀ tí yóò wo àwọn èèyàn ní ilé á ah, kò tẹ̀ sí wọn lórí àwọn èèyàn apáyé náà tó bẹ́ẹ̀ kàlàfíà tó bẹ̀rẹ̀ dáadáa láwùjọ wa ó ti pé kàlàdà ṣe ó ti di àtàbà bòrò ó ti di ó ti di ayé nǹkan tí kò ní kákàpá wọn kódà kò fẹ́ rọrùn wọn pé kí n ojú kókó bá lẹ́nu kó ti máa lọ fún aṣáájú yẹn òdo ilá ìlà sàkálà ní fúlàní fúlàní fúlàní. kò bá jẹ lọ́dọ̀ àwọn pé pé kò ná sábà àwọn mọ́júlá táwọn àtọ́gbàgbọ́ táwọn ẹ̀yìn náà ń tẹ́fẹ́ sọ yìí kò ná sábà àwọn ẹ̀yìn. so ààrẹ ilé ẹ̀fíìsìnà so jíjókòó <coughs> táàbí ìdúpẹ́ bọ́lọ̀ lọ́nà ìkákàlẹ̀ jàǹfà ní fúnra wọn. abẹ́lọ́ àǹfààní bá ṣe yìí àtún fi ń bẹ́lọ́ fún ṣàlékún ìmọ̀ fún wa lẹ́wọ́ lọ́wọ́ ẹ̀rọ sábẹ́lì Muhammad sọ̀rọ̀lá àlùsọ́lá ọ̀pọ̀ òbí fi ní àìmọ̀ abẹ́lọ́ kó ṣe àlékún ayé ìdílé àti jẹ̀míyà ní ẹ̀yìnmá ní àríyá ní alimami ìgbọ̀rọ̀jẹ̀ bẹ̀ sọ̀rọ̀lá ìrọ̀hìn ọ̀pọ̀ رحمه الله واسعة قدس الله روحه أقال الله عثراته جعله الله وإيانا من أهل الجنة اللهم بارك ابن رجب الحنبلي tí bá ka ìtàn àwọn afá yìí nígbà míì mú wa níbì kan ní ìjẹta wọ́n wá ń sọ̀rọ̀ nípa ẹnìkan mẹ́nu pa ibùdó tẹ́lẹ̀ àpọ̀hìmá ọlọ́ wọ́n ń fi ibùdó tẹ́lẹ̀ àpọ̀hìmá pé ní sáàmù ibùdó ọjà sí ìyè ọmọ kẹ́lẹ́ ọjà bẹ̀rẹ̀ sí mọ̀kànlá just kò gbọ́dọ̀ ka ọ̀rọ̀ yìí ṣèlú ya wọ́n bá dára lórí ẹ̀. àyùmọ̀ tó ní àbúrò ọkọ rẹ̀ káàkiri kèfèrí ó tú ọdún ẹbí ẹ̀fẹ́ yìí kó ẹ̀yìn gbọ́dọ̀ káàkiri àti tíra kèfèrí ló kà. gbogbo apá tó ti mọ tó gbà lẹ́sẹ̀ tó yẹ kí tó yẹ kó kàn pẹ́ nìkan sọ pé òun rí bàtà. zamani ó kọjá lórí ó yẹ kó mọ̀ orí ọ̀dọ̀ yẹ kó fèsì nítorí ọ̀ràn tó ti sẹ́yìn fún ọba bẹ̀rẹ̀ lọ táyìn táwa ni táyìn tó kéré ni ẹwùrà wa dáadáa ẹni bọ̀dì tó wá ti dá wa gba pọ̀ sí ibi tán táyìn rẹ̀ ti tán ọ̀lẹ́ lè kọ́ lọ́kọ́ sọ̀rọ̀ wa sọ̀rọ̀ àkéwù báyà ní àwọn báyìí afẹ́ntì wa ní òwò tí wọ́n ti rẹ̀ ìbáṣẹ̀ mọ́ sọ fún wa pé wà fi kọ́ńtínì sẹ́jà wà fi ìtì ní nàìjíríà كبر أربعون فضل لا تفكر حتى إذا بلغ شده وبلغ أربعين سنة ìwàrúgbà ìmọ̀ ń sọ mo ti sọ fún àwọn ará ní ìdájọ́ wípé ànábi ní àádọ́rọ̀ lọ́rùn ìyàmọ̀rí ní akọ̀rọ̀ àjẹlẹ́wò hàtàbàlẹ́wò títí na sanarọ̀ ọ̀rọ̀ káyọ̀ ó ní àádọ́rọ̀ lọ́rùn ìyàmọ̀rí ọlọ́run ti fún ẹni náà ní iná ẹ̀sìn. man alẹ́bi àkọ́rọ̀ lọ́wọ́ ajara wọn ẹni tó lọ́n fún ọjọ́ kú rẹ̀ ní kàtàbà lábọ̀ hù ìdí nàdà ẹni ẹni pé fifty years. ẹni tó pé fifty títí wọ́n ń nǹkan mí sẹ́kù gbogbo ìtẹ̀ ìdájọ́ rẹ̀ kò ju pé ṣé àpàjọ lọ́wọ́. èmi wá fún òkè kù kristi rèé nà because ìtumọ̀ ìkó kọ̀ wẹ̀yìn báyìí ọba rẹ̀ tó bá ṣùgbọ́n aláyé gan ni ẹ̀ ọ̀sán fifty ọjọ́ ìsúnmọ́ ten years ọ̀sẹ̀ pépè bàríkì àná àfi kí ara mọ ọlọ́run bá nílé yàn fún un èmi ò ní pé wà lìjà náà o sórí wà lìjà náà gbogbo nǹkan ní wà lìjà náà ṣùgbọ́n àwọn stéjì kan wà kọ́ àwọn stéjì dàkí àwọn kan wà tó jẹ́ pé èyí ó di alápàdé gan lọ́dọ̀ ọlọ́run kò lè bọ́ pé wọ́n tó pọ́n ẹ̀rí yìí náà gbogbo náà pèrè alákejì sí i náà lọ yẹni tá à ń lọ tá à ń bọ̀ fi jùlù alakọ dikiru lọ nǹkan kan ọlọ́jà bọ̀ àti káyọ̀ ọ̀dà lórí ẹ̀ nítorí gbàgbé ni pé kò rọrùn tó gbìyànjú ní kòtò báyìí tí o sí ẹ̀rẹ́ kan bẹ́ẹ̀ láti ti wọ́n sọ pé ẹ̀yọ̀ ọ̀dà rẹ̀ ẹ̀yọ̀ alápàdé ìpínlẹ̀ kan wọ́n fẹ́ gbé wa dìde kòtò ń jọ́gbé lọ sí àmọ́ ẹ sọ ni ọlọ́run nígbà tá a gbé wa dìde ẹ̀gbọ́n táwọn yẹn jọ á ní nọ́mbà àtàná kí ni ó fa wọn ẹ tó nìkan níjọ kò wá sí ẹgbàá wa tó fẹsẹ̀ tó sọ ọdún tí ó fi wà bẹ́ẹ̀. torí pé ọlọ́run ọba nínú sífà rẹ̀ ní àsọ́bù àmọ́ tí tó dúró àwọn sáyẹ́ǹsì tó mọ̀ kẹta nípa ìṣòro ayé wọ́n ń sọ̀rọ̀ hundred thousand of years tí ayé ti wọ́n ti. wàhálà yàní àtàjà ọlọ́mọ ìṣòro gan-an so àwọn ọ̀sẹ̀ tí wàá lọ́kọ̀ tó lè gbàgbé lórí seven hundred thousand years kì í ṣe two thousand. 2025 26 padà it í 2000 What is lo 700,000 years ayé tí wá wà lọ́wọ́ lọ́wọ́ èmi àti báyìí àákò ọ̀yà ìgbà wà yìí wọ́n lọ ìyọ́pọ̀ mi mọ iye ọdún tó fi máa ń lé ayé wọn. bẹ́ẹ̀ wọ́n parí táwọn ilé wọn lè bẹ̀rẹ̀ táwọn àti àkọ́kọ́ kábà wọn. so táwọn bọ̀rọ̀ pé òṣèlú wà lìjánà gbàgbé àwa lìjánà ṣùgbọ́n àwọn tẹ́lẹ̀ yìí ní iṣẹ́ kan tó wọ̀ ìyàtọ̀ mi tí wọ́n jẹ́ rẹ̀ alátìlẹ́ ní ẹ̀rẹ́ sílẹ̀ tí wọ́n bá ti lè pààyàn lé ní awúwálé ní zoro èèyàn dénú kòtò báyìí wọ́n pààyàn lé ní awúwálé ní zoro wọ́n gbìyànjú ẹ̀ báyìí kò wá dá alápàlẹ́ ló dé yìí já ìkẹ́rì kò sí nínú táwọn mọ̀lẹ́ka fi ń wóyàn oríkàlùkù bí mọ bí kò sí kó o ti máa súnmọ́ pò yẹn kọ́lọ́ wọn mọ̀ fún ẹ̀ṣọ́ òmò sí dáadáa. ara tẹ́lẹ̀ máa ń sọ wọn lọ yà lọ àbí ìkùnmọ́ mùhìmà jìdà ìkọ̀wà. ara tẹ́lẹ̀ máa sọ wípé fi àárí ìlàhàlà tí a bá wà bẹ́ẹ̀. àìmọye gọ́ọ̀fù àti ìbẹ̀lẹ́ ni wàá táwà jọ níbi alkakari ọ̀rọ̀ ìṣẹ́ tó kọ́ lórí fún ẹ̀fẹ́ àwọn kan túmọ̀ sí ah, alkakari tó lè kó báyọ̀ kò sẹ́ẹ̀sì sálábù tí ò ní wí lù kò sẹ́ẹ̀sì. لو قال الشافعي رحمه الله كيف أنام في الليل وأحاسب على النوم màá sùn lálẹ́ wọ́n ti sọ pé wọ́n ti sọ kàbọ̀ pé ó sùn kò dẹ́sẹ̀ ò lọ́wọ́ kí n bá fi kankan tí wọ́n lè kà mọ́ wọ́n lòún fi òpé ọ̀rẹ́ sọ ọ̀rọ̀ yóò pé èdè tó mọ́ bí báyìí jẹ̀lí ìlú àti ìlú gbàgbé a kò sùn tó tẹ wa lọ́rùn kábà débẹ̀ yẹn. wọ́n máa di gbogbo nǹkan lọ níbi báyìí a sì sùn tó tẹ wa lọ́rùn. ní tó kó bá wùjọ tí wa oní tí ẹ̀ṣẹ̀ ti pò jù láwùjọ tí wa wọ́n yẹn tó ti sin náà gbìgbì pọ̀ mọ́. mọ̀gbà díẹ̀ káwọn wá ní àrùn a kódà wá ní sọ́lọ́sẹ̀ sùn wa. àwọn tó ń lọ sí àwọn aládùúgbò àwọn alá irú yẹn sáńdáàdì àtìkú wa kita káwá kà nípa àwọn sọ̀hábà kápá nípa àwọn sáńbẹ̀ káwá mọ àwọn èèyàn àbọ̀ átúmọ̀ nàbí ó kú sórí ẹ̀wọ̀n orí òun nàbí wá fún nàbí àbọ̀ hásìn mọ̀sálẹ̀ ìbọ̀sẹ̀ ìbọ̀sẹ̀ ọmọ tẹ́bá àbọ̀ átúmọ̀ nàbí ó kú sórí ẹ̀wọ̀n ni ni béèyàn méjì bá ń fa nǹkan yóò sì pè wọ́n sẹ́yìn pé kò lè gan yàpù tẹ kò lè fún yàpù tẹ kò lè gbélé ayẹyẹ lẹ́yìn tẹ ọlọ́run ọjọ́ kẹ̀yìn ẹ̀ bàṣà rẹ̀ lọ. náà tó ẹjọ́ àpapọ̀ yóò mọ̀ sí tó bá pọn bá òun ló kù síbẹ̀ èmi wá ń sọ pé ọlọ́run tó ṣe sùúrù bí nọ́mbà rọ̀ fẹ́ pé láyà alámúhà ìlànà sùúrù wo lọ́lọ́run tó ṣe kó tó bí wà lóye lọ́wọ́ nípa ní kánà ẹ̀ka kò sí mọ̀lẹ́ka kàkà òun nìkan. ìjọ lọ́wọ́ tó sọ pé ọbẹ̀ ayẹ ẹsẹ̀ ìṣe kan da ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mọ́jọ́ kàkiri náà ń bìnà. ẹ tójú bá ń rọ tánàbí bá ń wọlé kàmájá ní hadith Aisha tó rọjò lánàá tójú bá ń rọ tánàbí jáde sí wọlé ó máa ń fi bẹ́ẹ̀ wọlé lónìí. ànájú lọ sójú yìí sójú kan sọ fún òfin pàǹkárẹ̀ ọ̀ òjò báwo lọ pé mo ti bá ní àtẹ́gùn rẹ̀ tí ẹ sì wà lẹ́yìn tí wọ́n pé à kì í ṣe bí bàrà bí irú mi bàtà nǹkan tó eléyìí ẹ̀dùnmọ́ wọn ni jẹ́ pé wíwá wa jíjọjókòó papọ̀ wa nílò àsìkò wa ohun tó sọ àwọn oníbídìí àdèdè bídìí àwọn àwọn tó ké ọ̀sẹ̀ náà wọn tó sọ àwọn oníbídìí bẹ́ẹ̀ yá àkàlẹ́ jókòó wá ẹ̀jẹ̀ fúnra wa ẹja mọ̀ ẹjẹ́ àwọn ṣe kí nìkan mo gbọ́ àwọn àtàkà lẹ́jọ́ mẹ́ta yìí sábà fún ọ̀ṣẹ́ lẹ́jọ́ nínú àwọn àgbàlagbà lọ́ta jẹ́ jókòó pípé ń bẹ́nu àwọn kan tí wọ́n gbà ìyá àjá àwọn ọmọ oṣù súnmọ́ wọn ni wọn ní máa ká wọn ní máa ṣe kí nìkan mọ́ ẹjẹ́ wọn ṣe wọ́n rí àpẹẹrẹ sọ láàárín àwọn ọ̀gá àwọn ìjà ní dáre rí gbà lọ́wọ́ àwọn ọmọ tá èèyàn mélòó ṣáwà lọ́nà ó jẹ́ pé bí èèyàn bá níyàwó ní àwa náà mọ̀ tó ń tí ń sọ láwùjọ wa tó ti bẹ̀rẹ̀ sí pẹ́ ní ní ìgbà oríṣiríṣi nǹkan bá wa dúró ọlọ́run ọmọ iye ọdún bíi ìdúró tó ti wà ní gbogbo bí wàá yẹn ni ó a sọ́dá fọ́jú ọ̀sán ilé ẹgbẹ́ ti àwọn tó àjọ náà lórí wẹ́rẹ̀ wọn ló padà dé nǹkan méjì ló ti wà láàrin àwọn méjèèjì gbàgbọ́ àlùkò ló lọ́la èmi wa máa ń sọ pa ara tèmi pé èmi gbàgbọ́ ní ìsìn tí mo ń ṣiṣẹ́ tó jọ pé mo gbàgbọ́ kílèmù tèmi ní ìgbà mo gbàgbọ́ kílèmù mi ṣé mo wá tẹ́tẹ̀ mi jọ pé ìdí kílèmù yìí lò because tíṣẹ́ ẹ̀mí bá jọ ẹni tó gbàgbọ́ ó níbi títùmọ̀ rẹ̀ nù ó láwọn ọ̀rọ̀ kan tí ó pamí lẹ́nu ó sì láwọn ọ̀rọ̀ kan tí ò pamí lẹ́nu tó ẹgbẹ́ ọ̀dà dàní ẹ̀mí ló pamí. so ìjọ kó papọ̀ ní òfò ńlá wá ní táwọn sálàpọ̀ òfìfẹ́ sùn ní fún òfin ìjọ tó ń sìn òfò ńlá ní wàá jẹ́ kakún àjọ ìjókòó báyìí kí yàn fẹ́ gbìyànjú kí wọ́n á lálàá kó wá jẹ́ ọ̀nà lẹ́yìn wọn wá gbogbo sẹ́ǹtì rẹ̀ lórí gbogbo ayé ìta rẹ̀ ayé díta gbogbo díta rẹ̀ lórí ìtẹ́jú àlàyé lórí wọn gbogbo ilé ìwọ̀n àtàrà ní ọ̀sán bẹ́ẹ̀. àbúté débídà tó àká dídá tó àká bí àwọn tó gba sálámà lọ́wọ́ àwọn mùsùlùmí ìṣubha wọn sálámà tó làwáyé wọn sálámà ìṣubha àbí ìṣubha fún mi mo fẹ́ gbọ́ pé ìṣubha wọn sálámà wáyé níkà ìlú ayé ò lè kọ̀ǹtínú náà ọ̀fẹ́ kò sí fún èèyàn lé lórí ìka ìfowópamọ́ ayé bí àbúrò bá kàmù sí nínú mọ́nà ìgbòho ìgbòho àyè tó sàbò sílẹ̀ because wọn ò padà rí pé kìnìún yóò lọ yóò àfẹ́mọ̀ extreme rí tó fi kàkó mọ́nà ìgbòho òun ẹni tí ò bá lọ yìí ó ti jókòó pé kò sí ti ìlú fẹ́ àyìnlá bá ń ka kíra àkùnbà pàdé àyìnbó ti tó ìlú bẹ̀rẹ̀ ẹ̀ ó lè jọ claim tó dáa ó lè jọ good claim ìkẹlẹ̀ yẹn kò sí sínú ètò yẹ kó parí ọ̀rọ̀ wa gbogbo wọn fi wà lórí pé ẹ̀dá gbogbo làwọn àfáà sọ yàtọ̀ sí ètò ìsinú kíra káwọn sọ yìí ìsinú kíra ẹtú bá wù kó sọ it's not correct ẹtú bá wù ká alalama kan sóòtì it's not correct agarabi it's not correct ilé ìtọ́jú ẹ̀ nínú síra kò lè fúnra lábúkú ká máa fọ àwọn ìdílé sọ nítorí kò lè fúnra ẹ̀kọ́ fi tó fúnra ìwọ́lọ̀ lẹ́yìn sáábì gbogbo ẹgbẹ́ wá débi ọ̀rọ̀ sọ pé à ah, kò sí bí dàrú lóògbà mẹ́ta lè ṣubú àtàlẹ́ òbí yìí tó ṣá ìbú náà wọ́n pọ̀ tó náà nìkan nínú bídà tó lágbára wọn bídà bídà tó ń fọ́rọ̀ tó jọmọ́ àtàlẹ́ nínú bídà tó lẹ́yìn táwọn afọ àwọn gbà mú lọ́gbẹ́ nọ́ọ̀sì kùránù nípa ìgbọ̀dọ̀ rẹ̀ nọ́ọ̀sì kùránù wọlé àlọ́kù sábìlẹ̀ bí iná sọ̀kọ̀ ọ̀kú ọ̀kọ́lá bí ìbáàlì máa dá ọmọ ìgbàlè náà. ọlọ́run ti ayà nìkiná yìí sọ̀fàn àwọn ọ̀tá pé kọ́ àti ti ń dá ń dọ́gbọ́n ṣe òǹkàtúmọ̀ sàlàyé ẹ̀sìn lọ fúnra wa tába ti sàlàyé kama sọ pé ìtawọ̀n abẹ́ ẹ̀sọ́ àkànú di ju àkàdé lẹ́yìn ìlú tọ́tọ̀ nọ́ọ̀tù iná ní sọ̀rọ̀ lẹ́bọ̀ là ń báyìí à ń kọ́kọ́ kàkà tẹ̀ sọ fún mi rí láì jẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ìdí inú fíyàn kan tí ń sọ̀rọ̀ lẹ́bọ̀ là ń báyìí nípa àtúntò níbi ilé àfẹ́yà parẹ́ yẹn wá sí kò tí ì sí ìdí wọn ti kàn wáyé àfẹ́yà parẹ́ sọ̀rọ̀ lẹ́bọ̀ là ń báyìí níbi ìdí sọ̀rọ̀ lẹ́bọ̀ là ń báyìí sọ̀rọ̀ رحمة واسعة <clears throat> صدق الله عقاب الله على رسله وجعله الله وإيانا من أهل الجنة قال رحمه الله وعلم العربية يعني نيوان àwọn ìmọ̀ قصه yẹ باش القوم هو علم العربية ṣe kọ́ wá ẹ̀yìn يا من العلم الذي يجب على المسلمين أن يتنبهوا مع وجوب تعليمه في بعض الأحوال وكذلك يجب عليهم أن يتنبهوا من التعمق فيها حتى يصرفهم من الأهم وينبه الإمام ابن رجب الحمل في هذه الحالة على خطورة الانجماع على خطورة الانجماع كل الانجماع والافتخار باللغة العربية آه كيف أجدك تلاوة kó ajẹ́ pé ètò yẹn ń kọ́ tí a fi ń pa àwọn èèyàn fi wùdú وفي الغسل وفي الصلاة وفي هنا اللغة العربية إلى ما أدرك قوله لكن يا جماعة àyàfi ká má gba ju ìṣubú wa níbẹ̀. ó lọ sàmọ́ ló sọ téèyàn lè lo mùsùlùmí láti mẹ́wàá fún kayọ̀kan nígbà tó fi hájà wọn. الوهاج الوقاد الصرام الفهام الطهارة الطهاء آه، يعني الله الله الله السلف الصالح منهج سلفنا يبتعدون من اوكي حتى ìrẹ́ sọ̀rọ̀ sí kò ní ní ìtọ̀ so kátà èyí táwọn ọmọ ń sá fún láwọn asálàfọ ọmọ ṣe wà wọn ni pé wọn máa ń ṣe nǹkan aláhàjá kan tí nǹkan náà bá ti dèkè dúró àwọn ọmọ balagọ́ọ̀tì tí ń jẹ́ pé láfáì dàgbà sí yá wọn ni àwọn máa ń sá fún wọ́n fẹ́ fọ́ náà مما سنقرأه إن شاء الله تعالى من آه، كلام الإمام ابن رجب الحنبلي رحمه الله قد قال الأنطاكي رحمه الله الإمام الأنطاكي قال أدركت من الزمان <coughs> زمن طوبي من الغربة غربة طوبي زمن أولين يعني اجتهدت طلبت عالما ووقع أوليما أول من ورعي فتنة الباوي وجدته مسؤولا لكل بدعة orí pọpọlọpọ àwọn onímọ̀ àwọn náà fẹẹ dún nínú ilé àwọn fẹẹ dún pọrọ ìdára ọlọrin kéèsì wọn bẹ ti analyze dáadáa tí yóò gbọ́ yìí reason àwọn ẹmọ láti kéèsì àwọn onímọ̀ kápẹ́ à inú ìdí láti sàódì lọ sí tọ́jú ìsọ̀lẹ̀ yìí àwùjọ wọn kọ́ wọn ṣe ń kà á láàyè ṣé bá wọn ti ń bọ̀rọ̀ wọn mú mọ́ra tó pọ̀ yìí láàyè àwọn tó lágbára yìí torí pé èèyàn ní kíbrà ìjẹ́ kí wọ́n mọ̀ pé láàyè àwọn tó lágbára ẹ̀yìn tó jẹ́ pé by nature kátó fẹ́ ṣe ìṣòro gbogbo kalẹ̀ wọn ṣe mọ́ by nature olùṣẹ́fẹ́ fẹ́ gbé fún ìṣòro gbogbo kalẹ̀ wọn ṣe mọ́ bó bá gbé fọkànáìzà síta ń bẹ tó bá gbé kiri síta bẹ tí mo ṣe fọkànáìzà àwọn náà bá gbọdọ ọgbà sẹ́yìn yà máa fẹ táyà owó tí wà ń bẹ àwọn ìlànà ìjọba ìlú owó tí wà ń bẹ but by that nature kò lè fi mọ bó bá lóun ti báyìí bó lóun ti báyìí kí ni ẹ lọ́wọ́ ṣe kí ó sì jẹun ní ìwúyọ́ nìkan ọgọ́rọ́ ń fi dámọ́nájì owó wà bẹ́ẹ̀ lábẹ́lẹ̀ rẹ̀ mọ̀ gbà á mo gbọ́ pọ́n láwọn kan àti ibẹ̀ nìkan gba abúlé irówó ra kòrólà wọ́n ní nínú ìsìlámù yìí náà ẹnìkan kòrólà àwọn nìkan àti ibẹ̀ nìkan gba. because òun náà ó dà wọn lẹ́nu ìsọ́kùn sọ́dọ̀ bíi pé ó dà pé àwọn táwọn níbi ọ̀kadà lọ làwọn wà ní mọ́nà ìṣẹ̀dá nǹkan ìròrí kan wá jù mo wà ń jókòó kàtí wọ́n ti sọ náà ọ̀rọ̀ yẹn pé lágbájá àkódà onílé tí ń gbé nínú àwọn ọ̀sẹ̀ ìjọba ọ̀gá àfi káṣe tẹ̀lé ilé ìtàn nínú alámọ̀tò pápá oṣì kìí ṣe alámọ̀tò pápá láti gbọ́dọ̀ gbọ́ yé. bó ṣì ṣe ṣe alámọ̀tò pápá bẹ́ẹ̀ ni jìnnà kìí ṣe alámọ̀ rídọ̀ ọlọ́run yọ ọ́ ní ẹ̀rí ọlọ́run yọ ọ́ ní ẹni tó fún mi lówó kìí ṣe alámọ̀ rídọ̀. àti kí gbogbo apàdà nínú dókítà obìnrin àbáwọn tí a gbé jọ. ليس الفقر من علامة التقوى ولا الغنى من علامة الغنى ààrẹ sọ pé gínà náà aláàmúlò kí ló lè ẹja mẹ́rin wá nínú àpẹẹrẹ àpẹẹrẹ kùrán wọ́n sọ̀rọ̀ ọlọ́mọ tó ní ìṣòro tó lò alámùpé ìmọ̀ ìgbàanà làyà tó gbọ́ ọ̀rọ̀ ọ̀gbìn èyí ẹni ti fi bẹ́ẹ̀ bá yí fún òní jẹ owó ìjẹ wa. Ànábì ti bàbá àyè sọlá wọn lọ pé ọgbà ọmọ ìní àrùn òbí kàmínà kò fi ìwọ̀n ìpamọ́. سواء على أول تقوى نفاقه كيف يتعوذ رسول الله صلى الله عليه وسلم من التقوى يتعوذ mustiki tó ń sáré dìde sí inú àbí iná tẹ́lẹ̀ ní kí a bá jẹ́ ìrẹ̀lẹ̀ lọ́la wọn ní mọ́ ní gbogbo rẹ̀ ẹ̀rẹ́ lè ṣe ti fún àti mọ́ ní mọ́ pé bọ̀ báyìí èyí tó ní ara ìpàpà. bẹ́ẹ̀ ló ní ìwà lọ́wọ́ sí kankan business kan tó wá gbọ́ tí owó dé ọlọ́run fẹ́ràn wa. wà á mẹ́rin ìsán ìdààmú ìtàlá fún ọgbọ̀wọ́ wà á tọ́mọ̀wú wà á hàmọ̀wú lọ́yọ̀ fún rọ́bì. ṣùgbọ́n kí ló bẹ̀rẹ̀ ìdààmú ìtàlá fún ọgbọ̀wọ́. وأما إذا ما قلت له فقدر عليه رزقه فيقول ربي lọ́dọ̀ yẹpẹrẹ lọ́rùn àtúwú àtòsí ìfi yẹpẹrẹ ìlú gbà pẹ̀lú ẹni mo fẹ́ ìlú ìlú ti yẹpẹrẹ ti mo fẹ́. àmọ́ méjèèjì ní ilé iṣẹ́ tọ́lọ̀ fi ń dẹ oníkálukú wò bí hikima ti rí àlàfà ọ̀ tọ́lọ̀ wọn ní omi yọ ojú sí kábẹ́ oníkálukú yá ìwọ̀ yìí kò ní ìdá ọ̀ tó yóò sì yẹ ènìyàn bí kìí dé ibi tí ẹ̀ bá yẹ kìí dé oṣù kékeré lọ́wọ́ ń bẹ́ẹ̀ wọ́n ẹ̀ka èsì lóde ní ẹ̀ẹ́dì mọ́tílẹ̀ ní mọ́ni èsì lóde náà wò. torí ìdọ́ọ̀tì gbogbo tó àwọn èèyàn fi gbélé ayé rẹ̀ wákàtí kò tán olówó tó fi kú kò mí kò jayé wá. a ìyàwó jẹ́ tó fi kú kò mí kò yé lọ. so bẹ́ẹ̀ náà ni bí náà owó oní ẹ̀jẹ̀ tẹ̀sí lánàá àwọn abára ti fi apá ẹnu pé sábàá pé òun kà ìwé inú ọmọ rẹ kan sákànnà níbi ìdí yẹn bá ṣe ń bẹ gàgẹ́ wá ní ìṣe ẹ̀tọ́ náà ó sì náwó lórí máa tó lè máa bá ìgbàjọ èlò tí ń gbàjọ ya àjọyẹ̀wò ọ̀dọ̀ ṣe máa dà kò síbò ṣe ní ṣùgbọ́n ẹlòmíì mọ fitinà tiẹ̀ ẹlòmíì àdámà rẹ̀ ní nítorí àwọn obìnrin gbìn bóyá kankan kì í lóbìnrin ìwọ òtún mọ ọ̀rọ̀ jẹ ìsàkọsọmẹtọ wọlọrin ní bá mi pé àmàrà rẹ̀ ní ya ọgbọ́n sì ní ya àmàrà ni Yusuf alayhi salatu wa salam wa in lam tasrif alayhi كيدهن تقف عن كيدهن أفضي لي إما ثم أفضي لي أكون عندهن صبيا ما عاد كيدا قد أفهم إلى الله وبا قولوا ثم أتبع مدينة أفضي لي أكون كصبي كيدا وما بقولوا ثم أتبع مدينة ẹ̀rí ó ní mọ̀nàzọ́bà ti gbọ́dọ̀ wà pé àfígọ́rù fi kún áàbù ilé yìí máa dẹ tí ò lè dáná lò obìnrin lè ba àti bí ìbọn ó fẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ ọ̀la tó bá bẹ̀rẹ̀ ẹ̀ àárọ̀ ọ̀la ni ẹ fẹ́ bẹ̀rẹ̀ ìlú tí ọlọ́run kò so tí yusuf àdéhùn náà yusuf لنصرف عنه السوء والفحشاء àwọn alájí ẹ lọ́sífà ánì kí agbébàjẹ́ dábò fún àti ìlú dọ́dọ̀ rẹ̀ tọ́lọ̀ ní wọ́lá kọ́dẹ̀ hamadihi wà hamadiha yíṣù náà ṣe wò pé ọlọ́mọ sàánù mi aláwọ̀ afọ àtúntò wọ́lá wọn sheikh muhammad mọ̀kàmí alamin ṣèkìtì wọn ni ah, amadi ami osùmọ̀ sí yíṣù gbígbà èmi náà sì gbàgbé fún ọkọ kan yìí wọn máa wẹ̀rí kan wọn tó jọ pé ah, a àwùjọ bẹ́ẹ̀ bàtà kankan ẹ̀ amọ̀bìyà amọ̀bìyà náà. torí láwùlá yẹn ló dáwọ́ ní ìgbà láwùlá ló dáwọ́ ní ìgbà amọ̀bìyà náà reality rẹ̀ ni pé ó ṣòpé ìyàn wa. bí màá túmù bá ń lọ bẹ̀rù àwọn wa ń kọ́ ó yẹ ó lè jẹ́ ẹ̀. sàlàfíà tó ti kọ́ àwọn nígbà táwọn dàgbà bọ̀ sàlàfíà mara rẹ ẹ láwọn èèyàn tó máa ṣe ìtọ́ láti dùn á ẹ̀yìn eji ìṣe àfihàn lójú òkú à ilé ìwòsè tó èyí ò ṣe yẹn ẹ̀ẹ́dì christian afẹ́ akidélélẹ̀ afẹ́ àjàbàbà rẹ̀ adáhùn wọn nítorí wọn dálẹ̀ tó mọ ìwàlá yẹn àti ọlọ́run wọn lójú tó tán. because you still have to know appeal to your psychology pé ah ah súnà ní ṣe àwọn àlùfáàsì táyì nílò tẹ́lẹ̀ àgbákò àìsàn àwọn ìgbà yẹn tẹ́lẹ̀ nínú amúgbálò ìgbésà tí mo mọ́ sí ìpamọ́ ìkẹyìn ọ̀pẹ́ ìgbà tuntun wa ní two thousand and eight confederation of hali tí wọ́n wà jìnnà mọ́ àwọn tàdánwòrò tàdánwòrò kankan ló tún bẹ́ẹ̀ ní two thousand and eight wọ́n ṣe mọ̀nàbọ̀rọ̀ wípé sáré pé wọ́n jọ lé àbá gbogbo àwọn àbá wa ló wà bẹ́ẹ̀ àbáńtò sí nàìjíríà kò sí lọ́sọ̀ aláwọ̀ nàìjíríà náà lòdì àtẹ́yìn àṣùgbọ́n bẹ́ẹ̀ ni wọ́n lọ pé jíjí àlùkò ọ̀dẹ̀ ló kọ̀ lọ́dún náà àgbà táwọn ọ̀gá tó padà dé láti fún àtúntò inú ayé àjẹsùn náà yé wọn gbà náà gbogbo àwọn ọ̀dọ́ àgbọ̀dọ́ ẹ̀sùn náà gbóná lára yẹn kọ́ wọ́n sẹ̀ ìdílá sáwọ́dì òpẹ́. sheikh fatiri ni wọn bẹ dr sharaf wọn bẹ sheikh alayedi wọn bẹ sheikh abdul juma wọn bẹ 2008 nílẹ̀ lẹ́yìn kí ló wá yàtọ̀ tó wá di pé gbogbo àwọn àti ọmọ ẹni tó ń sẹgbẹ́ àwọn náà ti ń bẹnu àtẹ́lu àbùkù sí lẹ́nu ẹgbẹ́ nígbà náà káàkì wá lé débi tó gbọdọ̀ yí gbọdọ̀ bá sọ̀rọ̀ àwọn náà máa ń sábà wà àwọn náà máa ń lọ sí ọgbà mọ́tálá bí áà ìkọ́ sàwọn lẹ̀ àwọn obìnrin wa wọ́n lẹ́kọ̀ọ́ àyíṣẹ́ lọ obìnrin pàpà lòkù bàbá náà jù ọkọ̀ ìlú àìsí làwọn olè ẹ̀kọ́ ìgbà náà ìgbà wo ni dàkí ìwọlé tí àní tó jókòó kódà tàbí ẹsẹ̀ nìka ń jókòó sí ìdáwó lábẹ́rẹ́ fún ìròyìn nínú ìyá síwájú kọ́lọ́ lu àwọn kan láti dá wa padà dá báwọn ti máa ro fẹ́rẹ̀ ọ̀pọ̀ yìí. tí ọlọ́run bá wá lọ àwọn ẹ̀ṣẹ́ tó bí máa ra wá ní ìtọ́ ní ìmọ̀ ìjókòó yìí títí tí a sọ̀rọ̀ ọ̀tọ̀ sí tá a bí bàtà òun bẹ̀rẹ̀ títí tí mo lọ́wọ́ ẹ̀ nínú ìlú tí rẹ̀ nìkan tó sọ̀rọ̀ lórí ìmọ̀ sọ ẹ̀rí wá lè ilẹ̀ bàbá fídíò tó wà lọ. fún àṣẹ tóoru gan àwọn tó lọ́gbọ̀n jẹ tóoru kọ́tà pátá àgbègbè mùsùlùmí ní gbogbo ìrẹ̀lú màbẹ́ gbà ní. kìnní kan fẹ́ dé sábà rẹ̀ sọ̀rọ̀ yìí wá rò pé èmi ò má ṣe ní o. a ní nǹkan kì í ṣe ń mà nǹkan kì í ṣe ń mà àwọn èèyàn padà wọ́n kó orí kan òfin orí yẹn lẹ wọn sì rí èjẹ kẹrẹ sára àwọn èèyàn títí gbọn. táwọn abọ́lá ti lè dákẹ́ lórí ẹ̀ sọ̀rọ̀ fífà èrèké náà nǹkan ó ní ìfẹ́ tí wọ́n ń bọ̀ lórí tí wọ́n ní ìjẹ́ ìjẹ́ lọ́gbọ̀n lẹ́yìn agbọ́dọ̀ òfin bí ọ̀sẹ̀ bá ti ń ṣe sọ́ọ̀rọ̀ tí ẹ bá lóye náà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ èyí tó lè jẹ́ ìwé kótó kótó mọ́ wà á bá ọmọ lẹ́yìn ọ̀dọ́ bá ti rà mo lẹ́rìí tó lè owó dandan lọ́lẹ̀ mọ́. ìmọ̀tẹ́ yìí ò lè kó àwọn ọmọ tó débi pé kò sá tí wọ́n lè bá jẹ́ kò sí mọ̀ wá pé o ò lè kọ́ ọ débi pé nítorí wọ́n wò kó lọ eléyìí àwọn tó ń jẹ lọ́dọ̀ àwọn ọmọ tó lè kó. ọlọ́run kò ṣe àwọn so nǹkan ṣe wá ara tó lè dára padà nígbà òsì àlàyé nínú fọ́nlù ẹ̀yìn sálàmù àwọn wo làwọn ẹ̀kọ́ ní sálàmù àlà ẹ̀yìn sálàmù. ìgbà tó yá eléyìí àánú ọlọ́run ayé lórí tèmi náà mo tọ́jú ẹ̀ níbi wípé láti kọ́rọ́nà sáré títí débi sáàmì ní nǹkan kankan nípa àwọn ọkọ̀ nìyẹn àti kí ni mo máa bàjẹ́ pé á bó làwọn ẹ̀ṣọ́ àgbọ̀tò mi yìí kò fẹ́ ìmọ̀ ilmu kàlámù wọ̀tá kò fẹ́ ìmọ̀ ó wọ ilmu hadith ó wọ ilmu fiqh ó wọ ilmu lugha ó wọ ilmu tàríkì gbogbo ìmọ̀ ní ilmu kàlámù wọ̀tá torí páwọn mùsùlùmí kan lọ kọ́ ilmu kàlámù náà ọ̀dọ̀ àwọn màláṣípà ìmọ̀ ní kò fi hàn kẹ́tì wọn. so àlọ́ àwọn àwọn afọ àfẹ́sọ fáwọn náà lọ́pọ̀lọpọ̀ náà àgbọ́ alọ́pọ̀lọ́ agbọ́n wọ́n ti kọ́ kó sì wọ́n mẹ́sìn kó sì wọ́n mẹ́sìn kó sì wọ́n mẹ́sìn èèyàn mélòó ló lè yọ fún wa nípe kàlámù lélẹ̀ ẹ̀yọ́ kó o. eléyìí ọkàn wọnú ìpínlẹ̀ wa kí ń jẹ́ tàwátù tí tàwátù rẹ̀ ló ń hàdíìsì pé ìdí kọ́rùn fàájì. wọn àwọn sálábù ọmọ tí ń jẹ́ tàwátù tàwátù báwọn. pèsè pẹ̀lú ìṣòro táwọn oníkàlámù gbé pé ẹ gbọ́dọ̀ jẹ́ àì gbọ́dọ̀ jẹ́ èsù gbọ́dọ̀ tako kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ àdínkù tí má bá gbà wá tó ń bẹ̀ tí kàlá bù wọ́ yìí di inú ìsú ìmọ̀ àdínkù ìyẹn ní ìdájọ́ mọ̀tàwá tẹ̀ ẹ̀ mọ̀tàwá tẹ̀ ẹ̀ wà jẹ́ ẹ̀ wà mọ̀ gbọ́ ìsọkún sọ́ ní ẹ̀yìn kàlá làwájú nǹkan táwọn onífìlọ́sọ́fà ó gbọ́dọ̀ jẹ́ ojú bí gbọ́dọ̀ jẹ́ fárùn fárùn gbọ́dọ̀ jẹ́ èèyàn mélòó ló rájẹ pẹ̀lú ìlú táàtì ẹ̀rí kọ́ gbọ́n ibùn tó ní àwàlà tó ṣe ó ní ìlú láti tẹ̀ wá ṣe rọ́ọ̀dù fún wọn ọ̀hún ọ̀la èèyàn mélòó ló ti ẹ̀rí jókòó ka ogun dáńsá yìí àwọn tó yẹ ká sí tí ó ẹ̀yìn mọ̀ ọ̀rùn ẹ̀dí ẹ̀dí ní nàìjíríà tẹ bá fẹ́ wọnú sílẹ̀ lásán pé ẹ fẹ́ yọ kàláǹfò ọ̀nà ìmọ̀ ẹ̀sìn bí fíkìú ṣe ń bọ̀ lọ́dọ̀ àwọn kàláǹfò ẹ bá fẹ́ yọ kàlá ìmọ̀ kàlá òfin tí ń sọ yìí àfáà ní ti fi èyí tí ó máa ń wọlé ní kọ́lá pẹ̀sàmáwá ṣàkàtà tẹ́gbẹ́ ìgbàkan sílábọ̀ọ̀sì látàgbà ọmọ ìpáàkì náà ní kankan àdúgbò ni èèyàn iṣẹ́ sí ìlú lẹ́yìn ṣẹ́gun ọjọ́ àdìsá náà wọ́n sọ̀rọ̀ kan aláìláìlá èyí àwọn ẹni mímọ̀ gàdùbà àwọn èèyàn tó gbé ọ̀rọ̀ kan jáde wọ́n ní ìwọ̀n náà fáró kan bẹ́yìn ọmọ náà ní ìtàkùn nínú ọmọ yẹn ta ilé fi ẹ̀mí àmì hakọ̀ àmọ́ ṣégun àti sọ̀rọ̀ kan wọ́n ní wàá máa ń kọ́ làhà àlà ànáwó bí ẹ̀dùn hadith faqat fàgbọ́n وفي كل علم الآن وتقدموها ومتأخروها àtàwọn ọmọlúwa kò lè sí àyè láti lè kọ́ ẹ̀ ní ìbánijá nínú fọ́nà ìrìnàròbí àtàtúwádé yìí. máàkì mú kàlí sí ìṣàrọ́ ti díẹ̀ táwọn kútùbù nàhúyà kan táàfẹ́ tó pé káàntí wọ́n tó nù kíkíra yìí wá káàntí kàlí nìkan káàntí sí ìwàwé sọ fi hajj masala kó wòye àtọ́lá mi yé pé máàbì kàlá. ara ẹ̀gbáàmù tí máa mú wá tọ́lá tí mo fi ìtò yẹ kó pé wá ti السنهادي داود بن محمد بن داود أبو عبد الله السنهادي يزي بو أصدر وصدر كثر متن الجرمية لقوة ta èèyàn mélòó ní tí mo fẹ́ sọ fún ẹ ó gbà mí ní táìmù torí ọ̀nà táwọn afáwọn akọ wa táwọn gbà ké àyíká hàn tàbí ẹgbọ̀ ikú ni wà kí ni kí ni màá yà kí ni kì í ó gbà mí fine i have to find a way to explain it gbogbo tẹ́lù láyé bí wọ́n ṣe ń ṣe ní ìyá kan ṣe sáwà kò tí yàn sá question ọ̀ǹtí tọ́lọ̀ tó gbọ́n fásitì lórí ẹ̀. alikala wà lábúlé mọ̀rọ́ kábùlù fún bèlúwádé kí ni bèlúwádé ń ṣe ń bẹ̀rẹ̀ nínú àwọn ọ̀tàpọ̀ jùmọ̀ nínú ẹgbẹ́ gbọ́gà ẹnìkan kan ò lè fáyẹ̀ báwọn títí tó fi lè kọ́ bèlúwádé àti ẹ̀rọ wà láti títà òṣì títà wọn kíláàsì rẹ̀ bilwadi yẹn lọ́wọ́ àwọn mọ̀dárìtú mọ́dásàl àrùbíyà mọ̀dárìtú mọ́dásàl àrùbíyà wọn ẹni ogun yíò wà mọ́tò wàhálà lórí bilwadi yẹn títà lè sọ̀rọ̀ ẹ̀fọ́ ma kí ni ló jẹ́ tẹ̀lé dáàbì náà ni òun náà ti wọ́n ti kà á fún náà lọ́pọ̀lọ́ mi òun náà sábẹ́ ẹ̀ sẹ́yìn bilwadi yẹn ti bilwadi yẹn ti bí kí kàtúkẹ́ sáàkì ìdí tó dùn ọmọ lè pe kàlámù ọ̀nà lábúrú mọ̀ fíìlù kásẹ̀kì òun òfin ìwádìí ìdí tí yóò ṣe láti ìdí à ẹ̀yà òbí rẹ̀ náà. in kana sharfan kí ló dé dùn ọmọ lè jẹ́ fún mi. kàlámù ọ̀nà lábúrú mọ̀ fíìlù kásẹ̀kì. ṣé àìbù wa padà lọ́sọ́dọ̀ àjùrò mi là ìdí àìbù ó ti di màlásìkò abdullahi bin yusuf bin hisham lasọ́rí tó ní kọ́tùrù nẹ́dà ìṣẹ́rù rẹ̀ ẹ lọ wo báàbù kàlá ẹgbọ́n ní hisham lọ falisafa òun ní kọ́tùrù nẹ́dà walhamdulillah àwọn afáwa kọ́ wa o bí ìgbìn lakúdà mo bẹ lọ́wọ́ ọba tí ìkápá bẹ lọ́dọ̀ rẹ̀ kújú kúṣà hàn kó jẹ́ kí lè ṣe ìṣẹ́fọ́ gbogbo àwọn tí wọ́n rẹ̀ fáwọn afọ́nàmọ́lẹ̀ tó lọ́dọ̀ rẹ̀ mawudu wíṣọ sàdídì wíṣọ sàdídì wíṣọ ádà zúdà lọ́sọ̀ ọ̀hún ẹ̀ kọ́sọ̀ ọ̀hún náà lè dáhùn yẹn padà mọ́ ọ̀hún náà lè dáhùn yẹn padà mọ́ nti n sọ yìí nti yẹn ló jókòó fẹ́ mọ ọ̀rọ̀ bá tẹ́ jókòó níwájú kíra ọ̀gbàgbé tí wọ́n tú ẹ wá lọ́kùn ìlú ẹ̀yìn ẹ̀ ṣe àwọn yóò kàn máa yẹ sílẹ̀ kan tí ó kọ̀rẹ́ ẹ̀ lọ́nà òun náà kàn máa yẹ sílẹ̀ lọ́nà bọ̀ láti ọgbẹ́ kirigiri ìgbà ní hakíkọ̀ ẹ̀ gbà ẹ jókòó ẹ jẹ wàhálà ọlọ́pàá fati gba mi ẹ ṣe wàhálà gba mi gba mi lè ju ẹrẹ gbà jẹ tó lọ tẹ́tí síra yìí. ó wù mí nù tó wù mí lágbé ọlọ́run kó ṣe ní ọ̀rọ̀ mi lórí kéjì kò sọ̀rọ̀ àwọn síra yìí. káṣí mo yọ mo mo wá dé ìkàlà fún ìyáàdọ̀ àfẹ́yà lásán gbélé kì í ṣe nínú òṣùlù ló bọ̀ sí àwọn ẹ̀yà. wọ́n jáde àdáhà ká lè jọ pé àwọn ilé ìyá rárá àmì kábà lè tó fẹ́ gbọ́ kíní yé ìlú yìí dé lẹ́gbọ́ yé ìlú yìí dé. so inú mọ̀wá ni wàá sí mọ́ ó wá jẹ́ kí mọ̀mọ́ dàbí tó difficult láti kọ́ gbogbo mọ̀ tó ti fẹ́ difficult láti kọ́ tán because àsìkò yẹn àsìkò afro alìsìkárì ni wọ́n jìdáàlì àwọn yẹn ń kẹ́kọ̀ọ́ pé a ti jìdáàlì mọ̀nà máa wà tọ́líbù lè rí ìlú mélòó lápá rẹ̀ káyọ̀ kódà ní ìgbìmọ̀ àkàrí ẹnìkan bí wípé bóòlù yẹn kéré kọ́ ẹ̀kọ́ tó àbí ìgbé ìgbìmọ̀ àdé ti díẹ̀ ni wọ́n sọ pé àwọn olùṣe báyìí olùṣe báyìí. mo wá ní kó ka bèkúníà lẹ́yìn bèkúníà kó èyí tí ibùdó hajjá ọmọ láàárẹ pẹ̀lú àwọn ọmọ wáárí pẹ̀lú àwọn ọmọ òdò áárí ọlọ́wọ́ àlọ́. ẹ wọn á wò ní abàṣẹ ìtọ́lé kan fún àyè náà àwọn fòkó àwọn bá ti rúnà lórí o ìkọsí mọ́ ti di nǹkan ní ibi àtẹ àmọ̀tínì àmọ̀tínì àmọ̀tínì. sùnwọ́n á ní òdò agbọ̀dọ̀ tó mọ́ káwọn náà torí pé ní ìsìn ó rí àwọn tó rí ìwòhó ti máa ń jáde orí mọ́nà jẹjẹrẹ jìnnà wọn ọ̀dẹ́kọ́ orí mọ́nà jẹjẹrẹ jìnnà tó tí o bá fi máa sùn ẹ̀ ń tẹ̀ ó yàn pé lágbájá sọ báyìí tàmídé wá sọ báyìí alẹ́ ìjọba bó ṣe máa fún àwọn èèyàn lórí yẹn pé lọ́wọ́ àdéhùn mú kàrún lọ́dọ̀ lọ́dọ̀ àìmọ́ ibn Rajab ibn Hajar al-Asqalani àdéhùn mú kàrún ìpamọ́ ìgbọ́ni wọ́n rọ̀ wù يخالف الثقة شيخ معبد ابن كريم ní mísìn ìmọ̀gbé amúkú ma wọn dáadáa fún àwọn agbẹ́gbẹ́ ìgbà mi wọ́n fẹ́ fún nínú ajá ọ̀sẹ̀ láìjẹ́ sí ibi wọn ní ádà náà yẹn sọmọ tààrífù náwà tààrífù náwà yẹn náà wà rẹ̀ kí yẹn wà rọ́fà nǹkan pẹ̀lú apá kan ní bó ṣe jẹ́ ọ̀rọ̀ wà lórí yẹn aláàbò ẹmọ wà ẹmọ wà bò so ahakara yà ẹkọ wa àmì ti ìgbọ̀n ọjọ́ àbùkù ẹ̀kọ́kọ́ bẹ́ẹ̀ kó wáṣà kìí sinmi kàdáálì kàtàwà sùúrù yẹ ilẹ̀ làwọn ìyá bẹ́ẹ̀ náà ní kí ni òun kọjá láti ibi tí mo sáré kọ́ lọ́wọ́ dáa wà ló máa wá àwọn àlùfáàbù lọ́rìbà nínú bàlágọ̀ díẹ̀ tá a kọ́ lọ́dọ̀ àwọn afáwọn tá a bá gbé tẹ́ ní ìsìn tí yẹn bá kọ̀ nǹkan tẹ́ bá wù ú máa ń gbà ah, tàkàlù ti pọ̀ nínú tẹ́lẹ̀ pọ̀. torí pé ẹ̀ẹ́rì tààkì ìdí bẹ́ẹ̀ ẹ̀ẹ́rì àwọn tànáfùrù alfáà ẹ̀ẹ́rì bẹ́ẹ̀ tànáfùrù ní ọmọ wá àwọn kẹlìmọ́ ti kan tó dájú alágbára ti gbọ̀rọ̀ bá ó ti nǹkan tírẹ̀yìn ẹ̀lọ́wọ́ tí ra ọ̀sán sọ́nà náà bayanin sunna hakikatar sunna kìnìkà ẹlọ́wọ́ láti kọ́nù lọ́dẹ̀ tàjíìrù àgárí ìtẹ̀bíìl àmọ́rẹ̀ olùkọ́jẹ́ iná wọn sálámù tẹ̀lé sí àtẹ́ ẹ̀sìn ìbẹ̀gẹ́ jẹ́ kọ́ fún ọjù mọ́ abẹ́ lọ ẹwà nù orí sí ìsìnkú rẹ̀ lọ́gbẹ̀ẹ́ fún mi fadlu ilmi salafi ala ilmi fúnra àwọn ìbárọ̀ tì síra mo kọ àwọn kan sẹ́yìn kan jọ kan mo pè é ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó súnmọ́ mi sí ìsàwá bèbè ìfún jáde ìṣẹ̀ṣẹ̀ sì ti wàhálà lọ. wọ́n lè àwọn àbẹ̀rẹ̀ pé ẹ̀jẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó súnmọ́ àlùfọ́mọ́ mi màjàlá màjàlá tí ó pẹ́ bá ń sun oko ntí máa ń tó máa kò kí ni ẹ̀ ònàfọ́mọ́ mi bí hàmì tálítálà rẹ̀ bí ṣe ń rún fámìlì rẹ̀ kò lè wúlé tàbí sàwábìrì fújà fújà kò fẹsẹ̀ rinlẹ̀ ní ilé tálítálà ọmọ kò lè wó kí la fẹ́ fà wà lábàá asúrù wà ló jẹ́ kí n náà kọ́ mo pè ká ní godwatu aṣa ìfàmì sí ìfàmì àdẹ̀lẹ̀ ìfàmì wàhálà zamani wàhálà torí gbà ní ìlànà ọgbà ẹ̀wọ̀n màtúrà ẹ̀wọ̀n màtúrà ẹ̀wọ̀n màtúrà tó bá ní bàyánù bùtùlánì adínàtì fúlàní ni à kò díẹ̀ yé wọ́n ní àtàwé kò díẹ̀ yé tó bá ní alẹ́ ìbáwọ̀ liman arada an yasira na sai قال ابن وكذلك التوسع في علم العربية لغة ونحوا وهو مما يشغل عن العلم الأهم والوقوف معه يحرم علما نافعا والوقوف معه yá àrímù ẹ̀yìn máa nà á. títà máa ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n àti tùmọ̀ ẹni ká má kọ́ náà ó kì í ṣe ẹ̀. muhammad bin siri ọ̀nà ọ̀mọ́ ó ní tààlùmọ̀ ẹ̀lìmì náà wí bídà àtù. kákọ́ mọ̀ náà ó bídà àtù. àǹfààní mẹ́ta ń bẹ̀rù afẹ́rù ẹ̀rùmí rẹ̀ ti bẹ̀rù alákọ̀ọ́kọ́ irú mọ̀ náà wò ni wọ́n sọ ẹlẹ́ẹ̀kejì àṣetí wọn náà bá mọ̀ bẹ́ẹ̀ àtọ́rọ̀ sálábù nígbà míì èèyàn lè má gbà kẹ́yìn bá rẹ̀ nínú orí wa. ẹni tí mo kó tì níbi muhammadu sẹ́yìn òun náà ló sọ pé ìlànà àgàlẹ̀ ìmọ̀ dínú fáńgùrú àmọ̀tàkù tẹ́tẹ̀tù. tó bá yà ànígbélé yìí pé ìmọ̀láwò yìí jẹ́ fídíò àfàtúpinnu náà bí bá rí kíkà. àmọ́ ìjọba wọn yẹ fọ́ ìlà ìgbóngbó àyàbò dúnìyà àyàbò dúnìyà tó gbà ìlú àríkà àti àbọ̀rọ̀ sálábì ní ìdíkẹ́rí tòun tó fẹ́ jà fana nì nítorí ìka fi di àmì yàtì ìlà fúnni kàlámi alábọ̀ yìí ìdó ní fẹ́kẹ̀. wọ́n wá lọ bí òkú kan wọ́n lọ sí jàmẹ́sà kan mọ́mọ́ bí tèyí wọ́n fẹ́ káyà kan àwọn aṣèlúṣe wọ́n sọ pé innama yakhsha Allah min ibadihi al-ulama ìrẹ́wẹ̀ ni wọ́n wá gbọ́ ọgbọ́dúnrún rẹ̀ àbókìlá bàbá nìkan wọ́n sọ pé kafarta billahi rabbak òtútù kẹfìrí ọ̀rẹ́ wọn fẹ́ràn wọn ní títí ألست من ألست الذي تقول أن علم تعلم البدعة تعلم النهي بدعة وأني وأستغفر الله إن أخطيت آه إيه بالي مغلوب أريد إيه مصابين يعني kódà kódà ní máa tún lè oṣooṣù pẹ̀lú kékeré kan ní ìgbòtí ẹ̀ ṣáà. Muhammadu Nusiri ta ló sọ̀rọ̀ ó lọ́rọ̀ mi nù wọ́n lọ bá yìí ní sọ́sì àríjọ kan wọ́n adọ́dọ̀ yìí wọ́n ní ìnà rọ́jùlá káàna yàrá ọ̀rọ̀ ẹ̀yà lágbájá yìí ó kú sí òye ìwé àwọn kan wáyé náà fà fún àmọ́ àdáńtẹ́lẹ̀ òṣèlú àpàdà ní ìfẹ́ ìdáàlù súnmọ́ ayé òbúsọ́sì yà ni wọ́n ní òjúkùhù àṣàdù àlàáhì sí ní ìdíjà ó sì a wọ́n ní wọ́n ní àkàrà ní ọ̀rà tí bá náà lè sọ yí pé yọkùrùjú náà nílẹ̀ bí kàmá yọkùrùjú sáàmù nílẹ̀ rọ̀míyẹ fún màláyà ọdún rẹ̀ tí bá náà lọ fún màláyà ọdún rẹ̀ tẹ̀dọ́ bá kó dúdú orí kò wá ní ìsìn ẹ̀yìn náà bá tú bá kán káwa wá mú aṣáá rẹ̀ káwa ní abáwọn abáwọn mú tẹ̀wọ̀n tí ó dàá lè lọ́wọ́ ní aláwọn abáwọn káà fi fíkì ìgbé èyí sì fi àrí pé ọmọ ẹ̀kọ́ wá ní ọ̀sẹ̀ fi kí ìkà ọ̀sẹ̀ fi gbé ẹ àfàtúnmí hùnà mọ́rọ̀ ti rí náà ní ọdún kó ti rí àfàtúnmí hùnà bí bá àjọ kìtà gbogbo ẹ̀ ló ní ìdí farabalẹ̀ bẹ́ẹ̀ náà ìyẹn gbọ́dọ̀ sí àwọn ìlànà bá ní àlọ́ ta ọ̀gẹ̀dẹ̀ níbi ilé ẹ̀yọ́ ọlọ́hìn àlè ní àwọn wà tó tí ó máa ṣe yá nítò ẹ̀sùnmí nítò rẹ̀ ìdí nítò tó lè jáfa kéèyàn bá ní farabalẹ̀ yẹn lè jáfa ìyẹn lè brilliant kò kù pé á ẹ̀ kéèyàn bá farabalẹ̀ yẹn wọ̀ sí àwọn ẹ̀rọ náà ìyẹn wà máa nígbà dáhùn àlẹ́ nígbà tí wọ́n bá fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́sọ̀ tó bá jọ fún wa nípa àwọn tí wọ́n pè ní àlàárọ̀ gẹ́gẹ́ bí muhammed yorùbá. ìran mẹ́ta náà ni àkọ́kọ́ àwọn bàbá tí wọ́n ṣe nígbà àwọn tó kí wọn làwọn ọmọ bíi járọ̀ àdìnnà kọ̀ọ̀tọ́ ìsmail bò ah, ìbágbé àbú ìgbọ́ ìgbọ́ bá pé màá ń kí náà ní báwò ah. Ìrìnà láti bẹ̀rẹ̀ láti lẹ́sàn-án. Tábàtúwájú lẹ́sàn-án, tábàtúwájú bẹ̀rẹ̀, bí ọjọ́ láti bí ó sí náà pé àtẹ̀jọ́ bá ṣe pẹ́tẹ́ náà nígbà àwọn ọlọ́gbà ọdún ni. àwọn nǹkan bá gbọ́n kódà kí yàn jí owó mi láwà ẹ̀kọ́ sí problem ẹ̀ ń tún pé padà pé call up the husband lọ́dà tíra òun nínú tíra òun àríkà àgbègbè kan. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت ilé ìlú náà bẹ́ẹ̀ni ẹ̀ àti wá parí ìtẹ̀tọ́ dáhùn rẹ̀ ìrìnà ìṣàrọ̀ tó wà ní àkùnbẹ́ẹ̀ni tí ẹgbẹ́ dọ́pẹ́ kùdọ́ à so ibnu azumi ni nínú jamaratu albabu rẹ̀ tó ní rahimahullah àyàkà kan àti wọn fi àwọn èèyàn títí lágbá pé ọ̀dọ̀ wọn lágbá ti wá àtàwọn mẹ́ta <coughs> Qahtan Adnan àti Khudra so àwọn ìta àbáyọ léde pé ẹja yọ Khudra àbẹ́yìn afẹ́sọ̀rọ̀ Qahtan àti Adnan àwọn méjèèjì ni wọ́n pè ní al-Arabu al-Aribi àti al-Arabu al-Musta'arabu Adnan àwọn ni mùsàárì ìpọ̀sọ̀dọ̀ wọn ni Ismail ti wá tó yé wa wọ́n tún wọn máa ń lo àwọn orúkọ míì wọ́n pè wọn jù bá ń lọ o ṣùgbọ́n gbogbo ẹ̀kú lásọ rẹ̀ ẹ̀rà tẹ́lá yìí tẹ́ bá ní kápá al fi Tarikh al-Arab qabla islam dábì fifteen volumes. ẹ̀sìn ní gbàmáyé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kátìrà lórí fóònù ìwọ̀n yìí wọ́n padà wọn sọ̀rọ̀ pẹ̀lú ayá náà ni èyí náà kọ ẹ rà ẹ kà ẹ mà kọ ẹ kò gbogbo ẹ hẹ́ mà yọ gbogbo ilé ìpàwọ̀ tó tó kàn sọ yìí pé tààrí ìkọlà arọ́ kọ̀bìlà ẹ ìmọ̀ tó ti lágbára mẹ́mẹ́ kó o ti lágbára tẹ̀lé máa ń tẹ̀lé àpò ìṣesí wọn rí ṣáájú kí ni ìdítọ́rọ̀ tó wọlé òní yóò gbogbo ẹ̀ sheikh abdulkutur jawad ayim nínú àwọn ẹni tí wọ́n fi kà tó jọba ilé ìwé gidi kó dáa jù ọlọ́ ẹ̀ àwọn ẹ̀sọ́ ló pẹ́ tó fi kà wọ́n kọ́ ló dáa ìyẹn lè kà ní àmọ́ṣẹ́ táwọn ṣe síbi àwọn ọ̀rọ̀ pé ọlọ́ ẹ̀ àwọn ọ̀sìn. Naam gẹ́gẹ́ bí ẹni tí wá sọ̀rọ̀ ní ṣòro ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ شلون الكلام الا الشافعيه حرام الا الا الشافعيه وين الكلام ويقي قايداي او ميدي جمال دراما او كفو يقي المحرم شرعا ليس المعذور شرعا ليس كالمعذور حسا المعدوم شرعا ليس كالمعدوم

ọlọ́run òye ìkùránì ní káàkiri kọ̀tàn òkà ní ní ájúrù المعدوم شرعا ليس كالمعدوم حسا وطبعا في صفي عكسه يعني قريبا فالمعدوم شرعا كالمعدوم حسا فهو مثل كنت ààrí wọnú ẹ̀ka wá fẹ́ ìsìsọ́ọ̀sì àìjíríà yìí pé àwọn tó gbà wípé ọmọ wálọ́rù jìnnà ọmọ rẹ̀ kì í ṣe èèyàn shar'an wa hisan wọ́n ti rìn àwọn ṣàfihàn àwọn tó gbàgbé à lé ìsọmọ rẹ̀ shar'an la hisan onígbà ó sì kó sínú kúrì mọ́ta lé kúrì mọ́ra tuntun wọ́n bàdá tuntun wọ́n akọ̀ wá tuntun tùkàn sọmọ rẹ̀ shar'an ni ọmọ rẹ̀ ní kíni hisan onígbòsí ní àjẹwà lórí ìpínlẹ̀ ọ̀fẹ́ tí ilé ìmọ̀ fún òun lódodo tó ṣọ́ pé ẹni ló bí àwọn ìdájọ́ báyìí lọ́dọ̀ táwọn tó wọlé yìí máa bẹ̀rẹ̀ sí ká ara rẹ̀ ni pé àwọn méjèèjì ti fẹ́ra wọn o pé oyún bẹ́ẹ̀ nù rẹ̀ wọ́n sọ pé ọ̀daràn ẹgbẹ́ bá ń kẹ́sí wọn lẹ̀ lónìí ẹ̀yìn tó wá bá ń pé wọ́n sì dùn náà wọ́n náà àwọn ti wà bẹ́ẹ̀ ṣe ìgbé wọn ní kò sí igi lórí oyún ayọ̀ ìgbé lórí oyún wọn ní kò sí igi wọ́n bá tó bọ̀ jù ìyàn bí ẹgbẹ́ tẹ̀ àwọn ni à ẹja sórí ẹ̀kọ́ ìgbé sọ́ọ́ tó olóògbé ló bẹ̀rẹ̀ tó bá yẹ dájú wípé òun ló lórí ìlú. wọ́n ti ti sẹ́ni àfẹ́ avoid rẹ̀ òun ni kí ná sábà má lọ jà ní ara wọn sọ́sán. olóògbé pé wàlá yẹ kéde làwọn náà ẹ̀yẹ súnmọ́ máa ń kọ́lọ́pọ̀ lọ́rọ̀ sí àǹfààní ìlú náà lẹ́yìn ìgbà tó bá ti sọ́lá sọ́lá èyí tó dùn ní àwọn ìkè jẹ́ pé àwọn àmì òkè kékeré wà lọ́ọ́ bẹ́ẹ̀ ní àwọn àpá wọ́n lọ́ọ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم